My God. الله أكبر الله أكبر <clears throat> الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه الصلاة أشهد أن لا بسم الله حضور صحيح پہ اللہ عباس سنین والقرآن الذين استجابوا لله ورسوله من بعد ما أصابهم من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم يعني بي أوتي àṣẹ ọlọ́run ọba àti tòjúṣe rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ti ní ọgbẹ́ lára tó tí wọ́n sì ṣe ojúṣe wọn pé tí wọ́n sì páyà ọlọ́run ọba wọn yóò ní ẹ̀san ńlá. ọ̀rọ̀ nípa àwọn sábẹ́ òun ni à ń sọ tẹ́lẹ̀ tí a sì wà lórí ọ̀rọ̀ Hadrat Zubair tí mo ní láti ṣàlàyé síwájú sí i òun náà ni màá sì ṣe ní ìní ní ìbámu pẹ̀lú ẹsẹ̀ eléyìí tí mo kà sí ìṣáájú yìí azat aisha radiyallahu ta'ala anha wọ́n ṣe àlàyé rẹ̀ nígbà tí wọ́n sọ fún urwa ìyẹn ìbátan wọn kan yìí pé bàbá rẹ̀ zubair àti abubakar àwọn baba ńlá rẹ̀ zubair àti abubakar wà nù àwọn ènìyàn tí ẹsẹ̀ yìí tí ó ń tọ́ka sí àwọn ẹsẹ̀ kan máa tọ́ka sí àwọn ènìyàn kan nígbà tí ó ṣe é pé ní inú ogun Uhud tí òjíṣẹ́ ńlá sàlàsàlàm tí wọ́n ní ọgbẹ́ tí àwọn àwọn abọ̀rìṣà sì ń gbégbá orí tí wọ́n ń gbégbá orókè òjíṣẹ́ ńlá sàlàsàlàm níwòye pé ó ṣeéṣe kí wọ́n fẹ́ ṣe àkọlù lẹ́ẹ̀kan sí i látara bẹ́ẹ̀ òjíṣẹ́ lábẹ̀rẹ̀ pé àwọn wo ni wọn yóò lọ ṣe àkọlù àwọn wo ni wọ́n lọ tẹ̀lé wọn ni wọ́n gbà tẹ̀lé wọn báyìí ní àsìkò ọ̀hún àwọn sábẹ́ àádọ́rin ni wọ́n ti ṣetán tí wọ́n gbáradì láti lọ nínú wọn sì ni azatabakar àti zubair wà azatabakar àti azazubair náà wọ́n wà nínú ọgbẹ́ ní àsìkò ọ̀hún báyìí ni àlàyé yìí ṣe wá nínú sahih muslim wípé isham ó gba ẹgbàá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ ó sọ wípé azat aisha sọ fún òun wípé àwọn baba ńlá rẹ̀ wọ́n wà nínú àwọn sàbí ọ̀hún tí ó ṣe wípé lẹ́yìn ìgbà tí wọ́n ní ọgbẹ́ wọ́n sì tún tẹríba fún àṣẹ ọlọ́run ọba àti ti òjíṣẹ́ rẹ̀ azat ali wọ́n ṣe àlàyé wípé mo gbọ́ pẹ̀lú etí ara mi nígbà tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sàlám tí wọ́n sọ pé tọ́láhà àti zubair wọn yóò jẹ́ ẹmẹ̀wà mi nínú àlùjánnà azat sayid bin jubair wọ́n ní àlàyé wípé azat abubakar azat umar azat usman azat ali azat talha azat zubair azat saad azat abdulrahman àti azat sayid bin zaid wọ́n ní ipò kan eléyìí tí ó ṣe é pé ní ojú ogun wọn a máa jà níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n bá sì ń kírun wọn máa wà lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Abdulrahman bin Akhnas àwọn náà ní ẹgbàá wáyé pé àwọn wà nínú mọ́ṣáláṣí lọ́jọ́ náà lọ́hùn tí ẹnìkan tí ó sọ̀rọ̀ nípa Hazrat Ali tí ó sì sọ ọ̀rọ̀ tí ó tọ́ nípa ipò wọn ni Hazrat Said bin Zaid sì ṣe dìde wọ́n sọ wípé mo gbọ́ tí mo ń ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé láì ní àní tàbí ṣùgbọ́n mo gbọ́ tí wọ́n ń sọ wípé àwọn ènìyàn mẹ́wàá wọn yóò wọ inú àlùjánnà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam máa wà nínú àlùjánnà abubakar azrat umar azrat usman azrat ali azrat talha azrat zubair bin awam azrat saad bin malik azrat abdulrahman bin auf àwọn náà wọn yóò wà nínú àlùjánnà mo sì ń fẹ́ kó ṣe wípé mo yóò mú ẹnìkẹwàá ẹnìkan sọ wípé mo bèrè wípé ta ni yóò jẹ́ ẹnìkẹwàá báyìí ni azasaid bin zaid wọ́n dákẹ́ ní àsìkò ọ̀hún ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn bèrè wípé ta ni ẹnìkẹwàá ọ̀hún wọ́n dáhùn wípé said bin zaid ni ìyẹn ni wípé àwọn fúnra wọn ni a ti sọ ọ̀rọ̀ eléyìí náà nígbà tí azatollah lẹ́yìn wá azakhalifatu masi ẹlẹ́ẹ̀kejì wọ́n sọ nípa orúkọ àwọn ènìyàn tí wọ́n kọ ìmísí sílẹ̀ wípé òjíṣẹ́ nígbà tí ìmísí ń wá fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n a máa kọ àwọn ìmísí ọ̀hún sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ látara bẹ́ẹ̀ lọ́nà báyìí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yan àwọn alákọsílẹ̀ ọ̀hún tí wọ́n á máa kọ alukurani fún wọn nínú àwọn ẹni ọ̀hún sì ni àwọn ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní ẹ̀rí tí zaid bin sabit ubay bin kab abdullah bin saad bin abisala zubair bin al-awam khalid bin said bin nas aban bin said al-as anzala bin rabi al-asadi moyekib bin abi fatima abdullah bin arkam azahri shirahbil bin hasana abdullah bin rawaha ajat abubakar ajat umar ajat usman ajat ali àwọn ni wọ́n máa kọ ìmísí ọ̀hún nígbà tí òjíṣẹ́ tí ìmísí bá ti wá fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ńlá pé nínú àwọn ẹni yìí láti lè bá kọ ìmísí ọ̀hún ẹgbọ́rọ̀ yìí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Hazrat Zubair bin Awam ní ààyè kan wọ́n fún wọn ní ìyọ̀ǹda láti wọ aṣọ eléyìí tí ó jẹ́ ti silk nígbà tí wọ́n òjíṣẹ́ ńlá jáde láti ṣe hajj wọ́n sọ fún wọ́n fún Hazrat Zubair ní ọgbà dàbínù kan àdàkàlẹ́ fàtúmọ̀sí ẹlẹ́ẹ̀kejì. wọ́n sọ̀rọ̀ nípa wípé òjíṣẹ́ ńlá sàlàmù fún Hazrat Zubair ní ilẹ̀ yìí wọ́n wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n fún Hazrat Zubair ní ilẹ̀ ńlá kan eléyìí tí ó ṣe wípé àwọn ẹranko ìyẹn ẹṣin Adrasval ó lè sáré nínú rẹ̀ títí tí yóò fi gbẹ́mìí mì Adrasval ibikíbi tí ẹṣin Adrasval tí wọ́n bá dúró sí wọn yóò ibẹ̀ náà ni wọ́n yóò ti lọ wọ́ wá látara bẹ́ẹ̀ ó ní òjíṣẹ́ náà sàṣàlám ṣe sọ yìí pé ẹ fún wọn ní ilẹ̀ ọ̀hún títí dé ibi tí ẹṣin wọn tí ó bá sáré dé ibi tí ẹsìn wọn bá sáré dé ibẹ̀ náà ni kí òṣùwọ̀n ilẹ̀ wọn kí ó dé wọ́n sọ pé àwọn ẹṣin ilẹ̀ wa wọ́n lè lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibùsọ̀ tí ó fi jẹ́ pé tí a bá fi ẹṣin ọ̀dọ́ tiwọn sílẹ̀ a jẹ́ pé ẹṣin tiwọn ó yára ju tọ̀dọ̀ tiwa lọ tí a bá ní kí a fi sílẹ̀ kí ó sáré a máa jẹ́ pé ibùsọ̀ ogúnmógún òun náà ni yóò ti dì. òjíṣẹ́ ńlá imam abu yusuf kọ nínú khitabu kharaj wípé òjíṣẹ́ ńlá sọ̀rọ̀sọ̀lá wọ́n fún àdá zubair ní ilẹ̀ kan eléyìí tí ó ṣe pé àwọn igi dàbínú wà níbẹ̀. àdá kàlífàtì màsí ẹlẹ́ẹ̀kejì náà wọ́n ní ìtọ́ka sí ẹgbàwa ètò wà nínú ti imam yusuf yìí náà wọ́n sọ fún wa wípé ní àsìkò ọ̀hún àwọn ìran yahudi kan tí í ṣe Banu Nadir òun ni wọ́n ni wọ́n ni ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi jẹ́ pé ilẹ̀ Juruf eléyìí tí ó wà ní ibùsọ̀ mẹ́ta sí ìta Medina òun náà ni wọ́n ń pè òun ni wọ́n ń pè ní òun ni wọ́n ń pè ibẹ̀ nígbà tí a bá fi ojú àwọn hadisi tàtẹ̀yìnwá wo ti èyí tó tẹ̀lé ìgbà ọ̀run tí yóò fojú hàn òun náà ní wípé òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọ́n fún aṣa zubair ní apá òkè ilẹ̀ ọ̀hún tẹ́lẹ̀ níbi tí ọ̀rọ̀ kí wọ́n fi ẹṣin sílẹ̀ láti sáré lọ eléyìí tí òṣùwọ̀n rẹ̀ padà ń jẹ́ bíi ọ̀kẹ́ kan ọ̀kẹ́ kan éka nǹkan tí eléyìí ni èyí tí wọ́n padà fún wọn ní àpapọ̀ orúà ó ní àlàyé pé. nǹkan tí ọmọ ìyá wa yìí wọ̀ òun náà ni wọ́n tún fún Hazrat Usman títí tí ó fi di pé hajj ẹnìkan tí ó dá wọn dúró tí wọ́n sì ṣe ìpín ogún wọn sílẹ̀ látara bẹ́ẹ̀ àwọn ènìyàn wá bá wọn pé kí wọ́n yẹ̀yàn kan gẹ́gẹ́ bí khalifa wọ́n béèrè yìí pé ṣé nǹkan tí àwọn èèyàn wí lélẹ́yìí bí Hazrat Usman béèrè yìí pé ta ni wọ́n fẹ́ kí gẹ́gẹ́ bí khalifa gbogbo wọn gbẹnu dákẹ́ lẹ́yìn náà ẹnìkan wá sí ọ̀dọ̀ wọn alẹ́gbẹ̀wá yìí ó sọ pé mo gbòòye pé Harris ni yóò jẹ́ ó ní ẹ̀yàn ẹnìkan gẹ́gẹ́ bíi Khalifa Hazrat Usman béèrè pé ṣáwọn yẹn ni wọ́n sọ báyìí ó sọ pé bẹ́ẹ̀ ni azatusman bere béèrè lẹ́yìn náà pé talẹ́ni náà tí yóò jẹ́ Khalifa báyìí òun náà gbẹnu dákẹ́ lẹ́yìn náà Hazrat sọ fún yín pé bóyá Zubair lẹ́fẹ́ kí n yàn àbí ó sọ pé bẹ́ẹ̀ ni. Hazrat Usman dáhùn wípé mo fi ẹni ọ̀hún ṣe ẹlẹ́rìí ẹni tí ó ṣe pọ́wọ́ rẹ̀ ní ẹ̀mí mi wà níbi tí ìmọ̀ mi tí ó dé wọ́n dára ju àwọn ẹni ọ̀hún lọ ìyẹn ni pé Hazrat Zubair dára ju àwọn ẹni ọ̀hún lọ tí wọ́n sì jẹ́ni tí òjíṣẹ́ náà sàlám nífẹ̀ẹ́ sí jùlọ Hazrat Zubair lọ́dí Allahu ta'ala anhu wọ́n máa ń ṣe àlàyé pé. ipò kan tí àwọn wà pẹ̀lú sàábẹ̀ kan tí tó jẹ́ ànsọ́rí tó náà kópa ní inú ogun Badr àwọn wà níwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí nígbà tí àwọn ní àríyànjiyàn látara bẹ́ẹ̀ tí nípa ilẹ̀ kan eléyìí tí àwọn fi máa fi bu omi síbẹ̀ sórí oko àwọn látara bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám wọ́n sọ fún àwọn pé tó bá ti fi omi sí ilẹ̀ tirẹ̀ fi yòókù sílẹ̀ fún ọmọ ìyá rẹ̀ ànsọ́rí èyí ò tẹ́ ànsọ́rí yìí lọ́rùn ó sọ wípé èrè òjíṣẹ́ ọlọ́run ọba ṣé nítorí wípé ìbátan yín ni ó jẹ́ lẹ́ṣẹ̀ ṣe ìpinnu báyìí èyí mú kí ojú òjíṣẹ́ náà sàlám kí ó pọ́n tí òjíṣẹ́ náà sàlám sì wí fún adra zubair wípé ní báyìí máa fi omi sí orí oko rẹ títí tí ò bá sì ti dé gbogbo oríkèéríkèé rẹ ò gbọ́dọ̀ dúró lára bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàṣàlà wọ́n fún Hazrat Zubair ní ẹ̀tọ́ wọn láfún wọn pé ní àmọ́ pé nígbò tí ẹ̀ jẹ́ pé òjíṣẹ́ náà sàṣàlà wọ́n fẹ́ wọ́n fún Hazrat Zubair ní ọ̀rọ̀ ìyànjú tẹ́lẹ̀ ní eléyìí tí ó ṣe pé yóò tiẹ̀ fi àyè sílẹ̀ láàrin àwọn àti ti ansari yìí ṣùgbọ́n nígbà tí ansari yìí tí ìpinnu òjíṣẹ́ náà sàṣàlà tí kò tẹ́ lọ́rùn látara bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sọ fún Hazrat Zubair pé kí wọ́n gba gbogbo ẹ̀tọ́ wọn lágbàtàn Hazrat Zubair wọn a máa sọ wípé mo fi ọlọ́run ọba ṣẹlẹ́rìí mo gbọ́ àgbọ́yé wípé ẹsẹ̀ èyí ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí òun ó ṣe wáyé wípé fala wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara bainahum. فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما èyí ni pé mo fi ní ìbúra pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ̀ pé wọn ò ní gbà títí kò ní tán ọlọ́run títí wà ṣe ṣe ìpinnu láàrin wọn lórí nǹkan tí ó ń ṣe ìfàǹfà láàrin wọn eléyìí tí yóò jẹ́ pé wọn ò ní rí ìdíwọ́ kankan nínú ọkàn wọn lórí ìpinnu tí o bá ṣe tí wọn yóò sì tẹríba pátápátá Hazrat Zubair radiyallahu ta'ala anhu wọ́n ní ẹ̀gbà pé nígbàtí ẹsẹ̀ yìí tí ó wáyé pé thumma innakum yawmal qiyamati inda rabbikum takhtasimun pé lẹ́yìn náà dájúdájú ní iwájú ní ọjọ́ ìgbèǹde ẹ ò mọ̀ bára yín jiyàn níwájú ẹlẹ́dàá yín wọ́n béèrè yìí pé ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ṣé àwọn àríyànjiyàn wa ní ilé ayé ń bìbà òun ni ó ń tọ́ka sí bí òjíṣẹ́ náà sàlám dáhùn pé bẹ́ẹ̀ ni nígbà tí ẹsẹ̀ yìí náà tó wáyé pé thumma latus'alunna yawma idhin anin na'im èyí ni wípé ní ọjọ́ gbèǹde ní ọjọ́ náà a bí nípa àwọn yìndínyìndín eléyìí tí ẹ rí báyìí ni Adra ṣe béèrè wípé nínú àwọn yòdìyòdì wo ni wọn yóò bí wa nígbò ṣe yí pé dàbínú àti omi nìkan ni a ní òjíṣẹ́ lásán sàlám sọ yí pé ẹ lọ mọ̀ yí pé àsìkò yòdìyòdì ń bọ̀ torí pé nǹkan le koko lásìkò yìí ṣùgbọ́n àsìkò ìrọ̀rùn ń bọ̀ abzin khali àwọn náà ní ẹ̀gbà wípé arúgbó tí ó fún mi ní ẹ̀gbà ní hadith eléyìí nípa ti ilẹ̀ mosul ìyẹn ibi tí ó wà ní ilẹ̀ syria ní àsìkò ọ̀hún tí ó jẹ́ pé ìjọba Islam òun náà ni ó ti gba ilẹ̀ ilẹ̀ ọ̀hún ó jẹ́ òṣùwọ̀n okòlénígba eléyìí tí ó wà ní agbègbè ọ̀hún báyìí ni wọ́n sọ pé ẹnìkan máa wá láti Mosul ní àsìkò ọ̀hún tí ó sì ṣe ìrìn àjò pẹ̀lú Hazrat Zubair bin Al-Awwam ó sọ ní àsìkò kan yìí pé ní inú aṣálẹ̀ àwọn ní ó béèrè yìí pé kí n fi aṣọ mi bo ara òun lẹ́yìn náà kí òun lè wẹ̀ lẹ́yìn náà mo rí i pé gbogbo ara rẹ̀ ó ní ọgbẹ́ lára mo ní mo fi Ọlọ́run bá ṣẹ̀rí mo rí àwọn ọgbẹ́ lára rẹ eléyìí tí ó ṣe pé mi ò rí lára ẹnikẹ́ni tẹ́lẹ̀ rí ó dàbí pé ṣé àwọn ọgbẹ́ tí ó wà lára mi lórí bí lẹ́yìn náà wọ́n sọ yìí pé mo fi ọlọ́run ọba ṣẹlẹ́rìí pé gbogbo ọgbẹ́ tí mo ní lára yìí ojú ọ̀nà ọlọ́run ọba nígbà tá à ń jà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ lọ́sàá sálàm òun ni mo ti rí wọn. Hazrat Usman Hazrat Mikdad Hazrat Abdullah bin Mas'ud àti Hazrat Abdulrahman bin Auf wọ́n ṣe ogún sílẹ̀ fún Hazrat Zubair látara bẹ́ẹ̀ wọ́n á máa gba lo ọ̀rọ̀ wọn tí wọ́n á fi máa tọ́jú àwọn ọmọ àwọn ẹni ọ̀hún. wọ́n ná àwọn òòrùn lórí àwọn ọmọ wọn kí ó má bàjẹ́ pé ojú kòkòrò kan yóò wọ̀ ọ́. nípa aṣọ zubair a gbọ́ pé wọ́n ní ẹgbẹ̀rún kan ẹrú eléyìí tí wọ́n á máa tọ́jú ohun gbogbo tí wọ́n bá sì ní wọ́n máa fi ṣe ìjì sílẹ̀ martin bin aswad wọ́n ní ẹgbà wáyé pé mo gbọ́ tí Hazrat umar tí wọ́n sọ pé nínú àwọn igi lẹ́yìn ọgbà ẹ̀sìn òní Hazrat zubair wà ẹgbẹ́ wà yìí pé ní ọjọ́ ogun Jamal abdulzubair pè mí mo dáhùn yìí pé ilẹ̀ ọmọ nínú kó ṣe pé bóyá wọn yóò ṣe ikú pa oníwà ìbàjẹ́ àbí ẹni wọ́n wu ìwà ìbàjẹ́ lé lórí ni torí náà ẹ̀rù ń bà mí kí ó má ṣe pé ẹni tí ń wu ìbàjẹ́ lé lórí òní màá bá jà torí náà mo ní ìyọnu yìí pé ní ìwòye rẹ ṣe ohunkóhun nínú gbèsè tí a bá jẹ a lè yanjú rẹ̀ bí lẹ́yìn náà wọ́n sọ fún mi pé ẹ̀rẹ́ ọmọ mi ó rí i pé wàá san gbogbo ìgbèsè tí ó bá wà nílẹ̀ kí mo sì ń ṣe wàsíyà ìlàta torí náà kí ìlàta kí ó wà fún àwọn ọmọ rẹ. isham ó sọ wípé àwọn ọmọ abdullahi bin zubair ìyẹn umar òun àti àwọn ọmọ ọ̀dọ̀ Zubair Umar àti ọmọ Abdullahi bin Zubair. wọ́n jẹ́ ẹgbẹ́ pẹ̀lú àwọn ọmọ Zubair ìyẹn ni pé àwọn ọmọ Abdullahi jẹ́ ẹgbẹ́ pẹ̀lú ọmọ Zubair. látara bẹ́ẹ̀ wọ́n wà ní ọmọ kan náà pẹ̀lú àwọn ọmọ ìyá wọn tí ó sì ṣe wípé ọmọ mẹ́sàn-án ni wọ́n ní nígbà náà lọ́hùn wọ́n sọ pé wọ́n fún wọn ní ogún yìí pé ẹ̀yin ọmọ mi bí ohunkóhun bí ó bá ní lára nípa owó yìí tí kò tó mọ́ ẹ tọrọ àrànṣe láti ọ̀dọ̀ ọlọ́run ọba ní àsìkò ọ̀hún mo béèrè pé ta ni ẹni tí í ṣe ọ̀gá yín tẹ̀ béèrè tí ẹ̀ ń sọ nípa wọn wọ́n sọ yìí pé ọlọ́run ọba Allah látara bẹ́ẹ̀ nígbà tí mo yanjú àwọn nǹkan tí ó wà nílẹ̀ mo sọ pé èrè ọlọ́run ọba wá ṣe ìpèsè báyìí látara bẹ́ẹ̀. Hazrat Zubair wọ́n jẹ́rìí kú ní àsìkò ìgbà tó ṣe pé dínárì kan ò sí lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ò sí dirham lọ́wọ́ wọn àyàfi ilẹ̀ péréte eléyìí tí wọ́n ní wọ́n ní ilẹ̀ ilé mọ́kànlá ní medina tí wọ́n sì ní méjì ní kófà ẹyọ ní egypt nígbà tí wọ́n papòdà àwọn ènìyàn máa kó owó wá sí kí wọ́n tó papòdà àwọn èèyàn máa kó owó wá sí ọ̀dọ̀ wọn láti kó pamọ́ á sì máa mú gẹ́gẹ́ bí wípé gbèsè ní eléyìí torí náà ẹ̀rù ẹ̀ ń bà mí. wọ́n gbọ́ àgbọ́yé àwọn owó ọ̀hún gẹ́gẹ́ bí gbèsè lọ́rùn wọn. tí wọ́n sì níwòye pé gbogbo nǹkan tí wọ́n bá kó wá sọ́dọ̀ àwọn kí ó lè bàa jẹ́ ìwọ̀ láti fún àwọn ènìyàn wọ́n mú gẹ́gẹ́ bí gbèsè. àfi pé òjíṣẹ́ náà sàlám wọ́n wà pẹ̀lú Hazrat Abubakar Hazrat Umar àti Hazrat Usman ní ojú ogun àwọn náà wà pẹ̀lú wọn wọ́n wà pẹ̀lú wọn ní gbogbo ogun gbogbo nǹkan tí ó bá sì ṣẹlẹ̀ ní àsìkò ọ̀hún Hazrat Abdullah bin Zubair wọ́n ṣe àlàyé lé wọn lórí pé nígbà tí mo ṣe òṣùwọ̀n nǹkan tí ó ń bẹ lọ́dọ̀ mi wọ́n jẹ́ mílíọ̀nù méjì ó lé ní ọ̀kẹ́ mẹ́wàá nígbà tí mo béèrè pé èló ni àwọn owó tí ó wà nílẹ̀ ẹnìkan sọ pé ọ̀kẹ́ márùn-ún ni báyìí ni wọ́n ṣe dáhìí pé mo fi ọlọ́run bá ṣẹ̀rí mi ò rí pé owó yìí yóò tó nǹkan tí ó wà nílẹ̀ nǹkan tó wí yìí mo rò pé ó tó nǹkan tí ó wà nílẹ̀ lẹ́yìn náà Hazrat Abdullah bin Zubair wọ́n sọ pé tí n bá sọ pé mílíọ̀nù méjì lé ní ọ̀kẹ́ mẹ́wàá ni kí nìkan tí wà wí wọ́n sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ náà mi ò ní rí ọ gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ torí pé yóò nira láti dá gbogbo ẹ̀ sílẹ̀ torí náà bí ọ̀bá sílẹ̀ mo ṣe tán láti dá mo ṣetán láti dá ogun wọn padà Hazrat Zubair wọ́n gba ilẹ̀ kan wọ́n ra ilẹ̀ kan ní Khobar tí wọ́n sì ta fún wọn ní mílíọ̀nù kan ó lé ní ọgbọ̀n ọ̀kẹ́. lẹ́yìn náà wọ́n á ṣe ìkéde pé ẹnikẹ́ni tí ó bá ní owó láti gbà lọ́dọ̀ àwọn kí ó tètè wá gba owó rẹ̀ báyìí ẹnìkan tí ó ní láti gba ọ̀kẹ́ ogójì ọ̀kẹ́ lọ́dọ̀ wọn láti gba ogún ọ̀kẹ́ lọ́dọ̀ wọn ó sọ wípé bí ẹ bá fẹ́ mo lè fi gbogbo ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tí ó bá wù yín láti dá padà màá gbà hàn báyìí ni Hazrat Abdullahi bin Zubair sọ wípé kò rí bẹ́ẹ̀ lẹ́yìn náà sọ wípé ó dáná ẹ fún mi ní ilẹ̀ kan Hazrat Abdullahi bin Zubair sọ wípé láti ibà sí ibẹ̀ yẹn òun yóò máa jẹ́ ilẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ láti lè bá san owó wọn padà fún adatadula bin jafar wọ́n ní láti ta ilẹ̀ ọ̀hún adatadula bin zubair wọ́n lọ sí ọ̀dọ̀ adatumawiya ní àsìkò ọ̀hún nígbà náà amar bin usman munzil bin zubair ibn azman adatumawiya béèrè pé kí èló ni wọ́n gbé ilẹ̀ gọ́bàtà wọ́n sọ yìí pé ó lé ní ọ̀kẹ́ márùn-ún ń béèrè wípé mélòó ni ó ṣẹ́kù ó ní mo ti gba apá kan eléyìí tí ó jẹ́ ọ̀kẹ́ márùn-ún níbẹ̀ Ibn Zaman ọ̀hún náà sọ wípé èmi náà ti gba ọ̀kẹ́ márùn-ún níbẹ̀ Hazrat Muawiya béèrè wípé ọmọ mélòó ni ó wà kí ló wà fún àwọn ọmọ wọ́n sọ wípé ìlàjì ni ilẹ̀ tí ó ṣẹ́kù látara bẹ́ẹ̀ wọ́n sọ yìí pé àwọn náà àwọn kó gbogbo ẹ̀ nígbà ṣe yìí pé wọn ò rí ta ní àsìkò ọ̀hún. ní ṣókí wọ́n ní láti ọ̀nà báyìí ni wọ́n gbà láti san owó eléyìí tí ó wà lọ́rùn wọn gẹ́gẹ́ bí gbèsè nígbàtí Hazrat Abdullah bin Zubair tí wọ́n san gbogbo owó gbèsè Hazrat Zubair tán àwọn ọmọ Hazrat Zubair ń sọ pé ní báyìí ẹ pín ogún wa fún wa ẹ kó ti san gbogbo gbèsè tó wà nílẹ̀ nítorí náà ẹ pín àwọn ogún wa fún wa Hazrat Abdullah bin Zubair sọ pé rárá o mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí mi ò ní pín owó ọ̀hún títí tí ò fi jẹ́ pé màá ṣe ìpolongo fún hajj ọdún mẹ́rin ní gbogbo hajj kọ̀ọ̀kan màá máa ṣe ìpolongo yìí pé ẹnikẹ́ni tí Zubair bá ní tó bá jẹ lówó kó wá gbowó rẹ̀ báyìí báyìí ni wọ́n ṣe tẹ̀síwájú fún ọdún mẹ́rin láti máa ṣe ìpolongo lẹ́yìn ìgbà tí ọdún mẹ́rin pé wọ́n ṣe ìpín owó ọ̀hún láàrin àwọn ọmọ Ada Zubair ní ọmọ mẹ́ta wọ́n ní aya mẹ́ta wọ́n sì fún ẹyọ kọ̀ọ̀kan ní ẹ̀tọ́ rẹ̀ eléyìí tí ó fi jẹ́ pé mílíọ̀nù kan ó lé ní ọ̀kẹ́ márùn-ún ni ó dọ́dọ̀ oníkálukú wọn gbogbo ohun lápapọ̀ nínú ẹgbàá kan wọ́n sọ pé ó jẹ́ ọgbọ̀n mílíọ̀nù ó lé ní mílíọ̀nù méjì àti ọ̀kẹ́ mẹ́wàá. àwọn kan sọ pé nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé owó tí wọ́n fi sílẹ̀ ó ń lọ àádọ́ta mílíọ̀nù wọ́n tún jẹ́ kí yé wa rí pé ní ilẹ̀ Misir wọ́n ní ilẹ̀ ìyẹn Egypt wọ́n ní ilẹ̀ ní Kufa wọ́n sì ní ilẹ̀ ní Basra eléyìí tí ó ṣe wípé nípa àwọn nǹkan tí wọ́n ní ní Medina òun náà ni wọ́n á ní láti ṣe papọ̀ torí náà báyìí ni àwọn nǹkan tí wọ́n ní gẹ́gẹ́ bí ogún eléyìí tí wọ́n pín láàrin àwọn àwọn ọmọ wọn mùtàrífù sọ wípé ẹnìkan sọ fún azazubari pé ìrẹ abu abdullah lórí nkíni nǹkan tí òun ní ìfòyà tí àwọn ènìyàn tọrọ wípé kí òde khalifa títí tí àwọn ènìyàn ṣe tí wọ́n ṣe ń papòdà lójú rẹ̀ azatuba sọ pé a rí òjíṣẹ́ náà sàlám azat abakar azat umar azat usman nígbà oyè wọn a máa ń ka ẹsẹ̀ alukurani yìí pé wọ́tàkó fitnata látúnṣeba lẹ́dínà zọ́là minkum khọ́ọ̀sà. ipe ẹ̀páyà fìtínà ọ̀hún eléyìí tí ó ṣe é pé àwọn tí wọ́n ṣe ìwà ìbàjẹ́ nínú yín nìkan kọ́ ni yóò kàn bí ó ṣe é pé yóò kàn gbogbogbò nígbà náà a mọ̀ yí pé ṣojú wa náà ni yóò ṣẹlẹ̀ eléyìí tí àwa náà ṣe fojú ko àwọn àdánwò ọ̀hún Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n ṣe àlàyé ìjẹ́ khalifa Hazrat Ali ipe ńgbà tí Hazrat Usman tí wọ́n jẹ́rìí ikú tí àwọn sàábé tí wọ́n wà ní Medina ní àsìkò ọ̀hún wọ́n rí i pé fìtínà ti pọ̀ láàrin àwọn mùsùlùmí wọ́n lè kékeré mọ́ fún Hazrat Ali wípé báyìí ẹ ṣe bayat lọ́wọ́ àwọn ẹ bayat lọ́wọ́ àwọn ènìyàn àwọn ènìyàn lọ sí ọ̀dọ̀ Azat Ali tí ń sọ pé ní àsìkò yìí ìfòyà ń bẹ láti jẹ́ pé kí ìjọba Islam ìjọba mùsùlùmí kí ó dópin torí náà ẹ gba bayat lọ́wọ́ àwọn ènìyàn kí ìfòyà wọn lè lọ nígbà tí wọ́n ṣe ní ìwọ̀ fún wọn láti gba bayat wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkọ̀sílẹ̀ fún wọn padà gbà tí wọ́n sì ṣe bayat ní àsìkò ọ̀hún àwọn àgbààgbà sàbẹ̀ kan wà ní ìta Medina ní àsìkò ọ̀hún tí. Ti àṣírí ẹ̀gbá nípa Hazrat Talha àti Hazrat Zubair wípé Hakim bin Jabla àti Malik bin Nashra àwọn ni wọ́n lọ sí pẹ̀lú àwọn ni wọ́n ṣe ìrìn àjò lọ sí ọ̀dọ̀ wọn tí wọ́n sì fi idà ṣe àmì pé àwọn ti ṣetán láti gba bayat lọ́dọ̀ wọn wọ́n sọ pé ẹ lọ ṣe bayat lọ́wọ́ Hazrat Ali àfẹ̀ṣe a ò ṣe ikú pa yín nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé wọ́n wọ́ wọn pẹ̀lú ìfaranini látara bẹ́ẹ̀ àlè pẹ̀lú bayat eléyìí ní bayat lẹ́yìn ìgbà tí wọ́n tún ṣe bayat tán wọ́n sọ pé ní báyìí lórí gbèdéke yìí pé a ó gba ẹ̀san lára àwọn tí wọ́n ṣe ikú pa Rat Usman ni ṣùgbọ́n nígbà tí wọ́n rí i pé wọn ò fẹ́ kánjú gba ẹ̀san lára àwọn tí wọ́n ń pa tí wọ́n ṣekú pa Azat Usman wọ́n kúrò níbi bayat wọn tí wọ́n sì lọ sí ilẹ̀ Mecca nínú àwọn ènìyàn tí wọ́n kópa nínú ìṣekú pa Azat Usman òun náà ni wọ́n lọ sí ọ̀dọ̀ Azat Aisha yìí pé ẹ kéde láti ṣe jihad láti bá Hazrat Ali jà lórí wípé wọn ò fẹ́ gbẹ ẹ̀san lára àwọn tí wọ́n pa Hazrat Usman látara bẹ́ẹ̀ wọ́n kéde tí Hazrat Tola àti Hazrat Zubair náà sì darapọ̀ mọ́ wọn báyìí ló fi jẹ́ wípé Hazrat Aisha Hazrat Talha àti Hazrat Zubair wọ́n ní láti ja ogun pẹ̀lú Hazrat látakò sí Hazrat Ali ogun eléyìí ni a mọ̀ sí ogun Jamal ìyẹn ogun ràkúnmí ní àsìkò ọ̀hún náà ni Hazrat Zubair tí wọ́n gbọ́ ìmí. Ajatola gbọ́ àsọtẹ́lẹ̀ Hazrat ajat náà sàlám kan nígbà ọ̀hún tí Hazrat Zubair gbọ́ ọ̀rọ̀ wípé àwọn ni wípé àsọtẹ́lẹ̀ tiwa wípé àwọn làwọn yóò jẹ̀bi látara bẹ́ẹ̀ wọ́n kúrò níbẹ̀ ní báyìí náà ni Hazrat Talha náà ti gbọ́ ọ̀rọ̀ nípa àsọtẹ́lẹ̀ wípé àwọn ni àwọn yóò jẹ̀bi ẹnìkan kọjá lọ́dọ̀ wọn ó béèrè wípé ikọ̀ wo ni ẹ wà ó sọ pé mo wà nínú ikọ̀ Hazrat Ali ó sọ pé ó dáná ẹ fún mi ní ọwọ́ yín ẹ jẹ́ kí ọwọ́ yín kí ó jẹ́ tọwọ́ Hazrat Ali tí èmi náà sì ń ṣe bayat látọwọ́ yín gẹ́gẹ́ bí ìgbà tí mò ń ṣe lọ́wọ́ Hazrat Ali ní ṣókí wọ́n jẹ́ kí ẹ pé Hazrat Zubair ojú ogun Jamal ojú ogun Rakumi òun náà ni wọ́n ti ṣe ikú pa wọ́n nígbà tí wọ́n ti kúrò láàrin àwọn ọmọ ogun tí wọ́n lọ dáwà yìí pé àwọn ò kópa nínú ogun mọ́ àsìkò ọ̀hún nígbà tí Hazrat Ali tí wọ́n ti rán wọn létí wípé mo ń pe orúkọ ọlọ́run ọba láti rán létí wípé ṣé rán ọgbọ́ ọ̀rọ̀ yìí lọ́dọ̀ òjíṣẹ́ náà sàlám wípé wàá bá Hazrat Ali jà tí wàá sì jẹ̀bi látara bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyí ni nǹkan tí ó fà tí wọ́n ṣe kúrò nínú àti máa bá Hazrat Ali jà ní ọjọ́ náà lọ́hùn àlàyé rẹ̀ ó ti wáyé nígbà tí à ń sọ nípa Ratalha bin Ubaidullah eléyìí tí ó fi ojú hàn wípé àwọn oníbàwà ìbàjẹ́ àti àwọn alágàbàgebè àwọn ni wọ́n tì wọ́n eléyìí tí ó ṣe wípé wọ́n dá èdè ẹ̀yẹ́dẹ̀ lẹ̀ tí àwọn sàábé tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní ṣókí àṣìṣe ọ̀hún náà ní nǹkan tí ó wáyé Harb bin Abu Aswad ó ń ṣe àlàyé pé mo pàdé Hazrat Ali àti Hazrat Zubair nígbà tí wọ́n ń kọjá láàrin àwọn poro kan tí mo sì rí tí ọmọ wọn abdullahi tí ó wá síwájú wọn ó ń béèrè pé kí ni tí ó ṣe yín Hazrat sọ pé Hazrat Ali ni wọ́n rán mi létí hadith kan eléyìí tó ṣe pé fúnra mi náà ni mo gbọ́ lẹ́nu ẹ̀jíṣẹ́ lásàlá sàlám wọ́n sọ pé ìwọ wàá bá Hazrat Ali jà ìwọ sì ni wàá jẹ́ni tí ó jẹ̀bi látara bẹ́ẹ̀ mi ò lè bá wọn jà mọ́ ọmọ wọn sọ pé nǹkan tí ó fà á tí ẹ ṣe wá sí ibí báyìí òun náà ni láti ṣe ìrẹ́pọ̀ láàrin àwọn ènìyàn tí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ yóò sì ṣe ìrẹ́pọ̀ fún àwọn èèyàn Hazrat Zubair sọ pé mo ti búra lórí eléyìí látara bẹ́ẹ̀ wọ́n sọ fún yín pé ẹ ṣe kàfàrà lórí ìbúra tí ẹni kí ẹ sì dá ẹni tó bá wù yín lẹ̀ nínú àwọn ẹrú yín kí ẹ sì rí pé ẹ ṣe ìrẹ́pọ̀ láàrin àwọn ènìyàn ẹni tó gba ìgbàwá yìí wá sọ pé ẹrú tí Hazrat Zubair dá sílẹ̀ ńgbà náà lọ ibẹ̀ náà ni ó wà ṣùgbọ́n ìyapa ẹnu pọ̀ láàrin ó tẹ̀síwájú láàrin àwọn ènìyàn látara bẹ́ẹ̀ wọ́n gun ẹṣin tiwọn wọ́n sì kọjá lọ nígbà tí Hazrat Zubair tí wọ́n níwòye láti tí wọ́n jáde láti darí padà sí Medina tí wọ́n dé ilẹ̀ Sofan èyí tó wà ní ara ilẹ̀ Basra ibẹ̀ ni wọ́n ti pàdé àwọn ènìyàn kan tí wọ́n wà láti ìran Banu Najashi wọ́n pàdé Hazrat Zubair wọ́n sọ pé ìrẹ ẹ̀mẹ̀wá òjíṣẹ́ ọlọ́run ọba ibo níbi tí òun lọ báyìí wọ́n ní ní báyìí mo ní ìwọ̀ lọ́rùn eléyìí tí ẹnikẹ́ni ò lè gbé fún mi báyìí ni wọ́n ṣe ń lọ tí ẹnìkan Hanaf ó sọ wípé Zubair ní eléyìí tí mo pàdé ní ilẹ̀ Safwan Hanaf ó sọ wípé ikọ̀ mùsùlùmí méjì ni wọ́n ti dúró takora wọn tí wọ́n sì ń ṣe ikú pa ara wọn tí ẹni yìí sì fẹ́ lọ láti lọ pàdé àwọn ẹbí tirẹ̀ báyìí ni Ahmed bin Yunus àti Fasala bin Habis àti Nufail bí wọ́n ṣe gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ṣe wọ́n lé ada Zubair lọ tí wọ́n sì ká wọn mọ́ ibì kan látara bẹ́ẹ̀ wọ́n wá láti ẹ̀yìn wọn lórí ẹṣin tí wọ́n sì fún wọn ní tí wọ́n sì gún wọn láti ẹ̀yìn ibẹ̀ ni azazbel wọ́n gun ẹṣin kan tí wọ́n mọ̀ sí zulkhimar nígbà náà lọ́hùn nígbà tí jurmus tí ó rí i pé wọ́n ti ṣe ikú pa wọ́n lásìkò ọ̀hún ó pe àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe àkọlù fún wọn tí tí wọ́n ṣe ṣe ikú pa tí azazbel tí wọ́n ṣe jẹ́rìí ikú ní ẹgbàá mìíràn sọ pé nígbà tí àwọn alátakò àwọn apani yìí tí wọ́n dé iwájú azazbel tí ọ̀tá wọ́n sọ fún ọ̀tá yìí pé ọ̀tá yìí sọ pé mo fi orúkọ ọlọ́run síwájú rẹ báyìí ni Hazrat Zubair ṣe káwọ́ wọn kò báyìí ni Hazrat Zubair sọ fún yín pé òun fún mi ní ọ̀rọ̀ orúkọ pé orúkọ ọlọ́run bá wájú mi ìwọ náà sì tún wùwà ìbàjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ikú pa Hazrat Zubair Ibn Jurmuz ó gbé orí Hazrat Zubair àti idà wọn lọ síwájú Hazrat Ali wọ́n gba idà kúrò wọ́n sọ pé èyí ni idà eléyìí tí ó ṣe é pé ó máa ń dùn mọ́ òjíṣẹ́ nasara salam nínú ibnu julmus ó tọrọ àyè láti wọlé wọ́n sọ fún yín pé ibnu julmus tó ṣe kó pa azazubai ní ó dúró sẹ́nu ọ̀nà tó fẹ́ wọlé yìí azatali sọ yín pé ìrẹ́ ibnu sofia ìyẹn ẹni tó ṣe kó pa ọmọ tí ó pa azazubai wípé ẹni náà yóò wọ iná ni torí pé mo ti gbọ́ wípé òjíṣẹ́ ansalam tí wọ́n sọ wípé gbogbo òjíṣẹ́ òní ó ní ẹmẹ̀wà ẹmẹ̀wà tèmi sì ni Zubair wọ́n sin wọ́n gbé wọn sí nígbà náà lọ́hùn tí Hazrat Zubair tí Hazrat Ali wà níbẹ̀ tí wọ́n sì ń sun ẹkún ní àsìkò tí wọ́n papòdà wọ́n ti lé ní ọgọ́ta ọdún ìkànnà ya ara Zubair wọ́n sọ nípa wípé ó polongo fún àwọn ènìyàn wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe yìgì kó wá ṣe yìgì pẹ̀lú Atika ọmọ ara Zubair àwọn ènìyàn kọ̀ọ̀kan wọ́n wá tí wọ́n sì ń jẹ́rìí ikú tí wọ́n ń papòdà báyìí ni ẹni ó fẹ́ Hazrat Umar lẹ́yìn náà ó jẹ́rìí ikú tó papòdà. àwọn eléwé a máa sọ nípa azad zubair yìí pé wàdà rabnu jerusalem bifaris bahma yàmà lè kọ́ ìwà kíánà gẹ́rọ mu'arik ya amrun lọ́nà bàtàhùn lọ́wọ́jàtàhùn lọ́tọ̀ ishan rọ̀ẹ́ṣẹ̀lẹ̀ jannani alaryad shalat yaminuka in kọtalta in kọtalta musliman. هناك عليك عقوبة المتعمد سقلتك أمك أمك هل زكيت بمثله خيما أدا فيما أدروه وتفتري كم جمرة كتقاضها لم يسني أنها ترادك يا ابن فقيه قردي ابن جرموز يعني ابن جرموز ني ojú أو ني أولي أن ẹni tí ó ṣe pé kìí ṣe pé ó ń sá lọ ìyẹ ọmọ Jurmuz tí ó bá jẹ́ pé ó pè wọ́n ó bá wọn ní ipò tí ó ṣe pé wọn kì í ṣe ẹ̀dá eléyìí tí ọkàn rẹ̀ ti wólẹ̀ nítorí náà ẹni tí ó ṣe ikú pa ó jẹ ó kéré ẹ̀san pé ó ṣe ikú pa ẹni ọ̀hún. ò ní bá ẹnikẹ́ni tí ó ní àṣeyọrí bíi tiwọn ní orílẹ̀ ọ̀hún ìrẹ́ tí ó ṣe ikú pa wọ́n Zubair ó jẹ́ ẹni tí ó ṣe é pé ipò rẹ̀ ó jẹ́ èyí tí ó ga púpọ̀ tí ó sì jẹ́ èyí tí àwọn ènìyàn máa ń wòye láti ní nínú ẹgbàá tọ̀bàkọ́tìlù kúbúrọ́ wọ́n ní nígbà tí ibn jurmuz tí ó tọrọ ìyọ̀ǹda láti wọlé lọ́wọ́ Ratali wọ́n lè dànù wọ́n sọ pé ṣé Zubair sínú àwọn ẹni àṣáájú níbí wọ́n sọ fún yín pé mo níwòye pé Tọ́lá àti Zubair wọn yóò wà nínú àwọn ènìyàn ọ̀hún tí Ọlọ́run bá sọ nípa wọn pé wọ̀nìzánà máa fi sùdúrìhìm máa fi sùdúrìhìm min ghillin ikhwanan ala sururin mutakabilin a sì yọ iná níbí ni eléyìí tí ó wà nínú ọkàn wọn tí a wá ṣe wọ́n ní ọmọ ìyá ní orí ìtẹ́ kan náà wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ aya tí wọ́n sì ní ọmọ tí ó pọ̀ àlàyé wọn ó lọ báyìí pé Hazrat Asma bint Abubakar àwọn ni wọ́n bí Abdullah Urwa Mohsin Hasan àti Aisha fún wọn Hazrat Ummi Khalid àwọn ni wọ́n bí khalid amr abiba saida àti hind fún wọn adazabab bin hunayf àwọn ni wọ́n bí musab hamza ramla àti ramla fún wọn adazana umi jafar àwọn ni wọ́n bí ubaida àti jafar fún wọn adat umi kulthum bin akwa àwọn ni wọ́n bí zainab fún wọn adat ilal bin qais àwọn ni wọ́n bí khadijatu suglo fún wọn adat atika bint zaid èyí ni ìṣẹ̀lẹ̀ nípa àkàwé nípa ìṣẹ̀lẹ̀ Hazrat Zubair eléyìí tí a parí sí ibíbẹ̀ lẹ́yìn náà màá ní láti sọ nípa àwọn ènìyàn kan tí wọ́n papòdà tí màá sì kí jàǹdà àwọn lẹ́yìn irun ẹni àkọ́kọ́ nu wọn náà ni Alhaji Ibrahim Mbaye Saib tí wọ́n jẹ́ naib ní Gambia ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ ni wọ́n papòdà inna lillahi wa inna ilayhi raji'un. ọdún 1944 ni a bí wọn ní eh, a bí wọn tí wọ́n sì wọ inú ìjọ mùsùlùmí ahmadiyya ní ọdún 1962 wọ́n jẹ́ ẹni tí a máa kírun dédé a máa kí jẹ̀nẹ́sà a máa kí tajud a máa ṣe ìjùsílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ wọn ṣe àlàyé pé kí wọ́n tó papòdà wọ́n kí ìrun tajú tán lẹ́yìn náà wọ́n béèrè omi lẹ́yìn náà ni wọ́n sì papòdà olóògbé ó jẹ́ni tó nífẹ̀ẹ́ alukurani tá a sì máa ka alukurani lóòrèkóòrè olóògbé jẹ́ naib amir khidmatu wọ́n sì ṣe iṣẹ́ ní ojú ọ̀nà ìsìn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú báyìí òun náà ni ó ṣe wípé wọ́n ṣe ètò gẹ́gẹ́ bí ní alákòóso jasa salana àti àwọn ẹ̀ka mìíràn ní jama ahmadiyya Gambia wọ́n tún wà nínú àwọn tí wọ́n jẹ́ board member àwọn ilé ẹ̀kọ́ lọ́hùn-ún wọ́n lọ sí ilẹ̀ Amẹ́ríkà fún ẹ̀kọ́ wọn tí wọ́n sì tún padà wálé láti lè ṣe ojúṣe fún orílẹ̀-èdè wọn ẹ̀ka ńlá kan eh, tí ó jẹ́ gbajúgbajà ní Gambia Management Development Institute àwọn ni wọ́n dá sílẹ̀ tí ó sì jẹ́ pé ẹ̀ka yìí ó jẹ́ èyí tí ó ń fún àwọn èèyàn ní ẹ̀kọ́ ilé tí ó pegedé ní ilẹ̀ Gambia. olóògbé wọ́n ti jẹ́ principal tayo ahmadiyya school rí. ní inú ètò ẹ̀kọ́ wọ́n jẹ́ ẹni tí ó dáńtọ́ tí àwọn ènìyàn sì máa mọ̀ ọ́ sí olùkọ́ wọn máa pè wọ́n káàkiri gẹ́gẹ́ bí olùkọ́ àwọn wọ́n fi ọmọkùnrin méjì àti ọmọbìnrin méjì sílẹ̀ lọ musakiba saiba tí ó jẹ́ ọmọ wọn òun náà jẹ́ sada lajina ní Gambia bákan náà wọ́n ní ọmọ kan tí ó jẹ́ wákùú zindagi tí ó sì wà ní jamiatu tí ó ti parí ẹ̀kọ́ rẹ̀ ní jamiatu bashirin bákan náà wọ́n tún ní ọmọ mìíràn tí ó ti jẹ́ sadar ahmadiyya kódà mahamadiyya rí ọmọ kan gbé ibí báyìí kí ọlọ́run bá kí ó ṣe àforíjìn àti àgbéga fún olóògbé kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn kí ó máa wà ní inú ẹ̀sìn nígbà gbogbo. amir gambia wọn kọ wípé àwọn fúnra wọn àwọn náà jẹ́ akẹ́kọ̀ọ́ wọn rí ní ilé ìwé ibẹ̀ ni àwọn ọmọ ìjọ mùsùlùmí ahmadiyya wọn máa wà pẹ̀lú àwọn àwọn tí wọ́n ṣe Ahmadi náà láti lè kọ́ ẹ̀kọ́ tí olóògbé àṣemáṣe ètò ẹ̀kọ́ tí ó pegedé fún wọn wọ́n sọ pé wọ́n jẹ́ olùkọ́ mi ni wọ́n jẹ́ ṣùgbọ́n nígbà tí mo jẹ́ amir pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n á máa ṣe ìtẹríba fún mi àti àwọn alákòóso yòókù wọ́n jẹ́ olódodo tí wọ́n sì jẹ́ ẹni tí ó fi ọkàn lélẹ̀ fún ìlànà khilafa nígbà gbogbo wọn a máa sọ̀rọ̀ nípa bí ètò khilafa tí wọ́n sì ní ẹ̀kọ́ ẹ̀sìn tí ó pegedé wọn a máa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí eléyìí tí ó gbámúṣé àwọn ohun àgbéjáde tuntun òun náà sì ni wọ́n fi máa ṣe wọ́n máa ṣe gbogbo ìgbìyànjú láti fi ṣe ìpolongo adratmasi mahood alayhi salam fúnráyé jẹnẹsà àwọn náà ní ti mokaram naim ahmad saib tí wọ́n jẹ́ ọmọ jalil ahmad khan saheb tí wọ́n jẹ́ amir karachi ní ìgbẹ̀yìn ọdún ìgbẹ̀yìn oṣù kẹrin ó ní wọ́n papòdà inna lillahi wa inna ilayhi raji'un ní inú ẹbí wọn muhtaram akhtar ali saheb tí wọ́n ṣe eh, bayat látọwọ́ ìkànnì àwọn sàbẹ aratmusi maud alayhi salatu salam ni wọ́n kọ́ wọ inú ìjẹ nínú ẹbí wọn nayin oh saib wọ́n ṣe matric wọn ní India lẹ́yìn náà wọ́n wá sí ilẹ̀ Lahore wọ́n lọ sí ilẹ̀ Lahore ibẹ̀ ni wọ́n ti ṣe MAC lẹ́yìn náà wọ́n lọ sí London wọ́n padà sí ilẹ̀ Lahore. Karachi tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọdún 1993 wọ́n iṣẹ́ gẹ́gẹ́ wọ́n fẹ̀yìntì gẹ́gẹ́ bí senior general wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí nàìjíríà ní Karachi lẹ́yìn náà wọ́n tún jẹ́ naib koid ní Karachi lẹ́yìn náà wọ́n tún padà jẹ́ koid ní Karachi wọ́n ṣe iṣẹ́ ilé fún ọdún mẹ́rin lẹ́yìn náà wọ́n jẹ́ Zayim Allah àti Ansarullah ní Karachi tí wọ́n sì ṣe iṣẹ́ títí di ọdún 1997 wọ́n tún di Naib Ansarullah ní ọdún 1997 wọ́n jẹ́ Naib Amir Karachi fún ìgbà pípẹ́ wọ́n jẹ́ Director Fazil Umar Foundation bákan náà wọ́n wà nínú ikọ̀ àkọ́kọ́ gẹ́gẹ́ bí auditor fún International of uh, Ahmadiyya uh, Architects. Mm-hmm. wọ́n tún ṣe ètò bí wọ́n ṣe ṣe irinṣẹ́ eléyìí tí yóò máa ṣe bread fún àwọn ènìyàn ní ìgbà jésà sálánà ọmọ wọn Amara Saiba ń kọ́ yí pé bàbá wa nígbà tí ó ṣe pé aya wọn ti papòdà ní àsìkò díẹ̀ sẹ́yìn wọ́n ní bàbá wọn nígbà tí màmá àwọn papòdà tán wọ́n tọ́jú àwọn tí kìí ṣe nípa ti bàbá nìkan ṣùgbọ́n tó jọ àwọn bíi màmá eléyìí tí ó jẹ́ abiyamọ tí ó pegedé wọ́n jẹ́ níta máa kírun déédéé tí wọ́n á sì máa ṣe gbogbo ìgbésẹ̀ ní ọ̀nà pé kíjọ lè máa lọ síwájú ọkọ ọmọ wọn ó sọ pé nígbà tí wípé mo ti ní mo ti wà pẹ̀lú wọn fún ọgbọ̀n ọdún báyìí tí mo sì ní àǹfààní láti wà nítòsí wọn látàrí pé mo wà pẹ̀lú wọn yìí mo ní ọ̀pọ̀lọpọ̀ ipa ni wọ́n kó nínú ìgbésí ayé mi wọ́n jẹ́ ẹni tí ó ṣe pé a máa gbé ìgbésí ayé eléyìí tí ó fúyẹ́ tí ó ṣe pé títí wọn yóò fi papòdà nígbà tí wọn ò lè rìn mọ́ nígbà náà wọn á tún máa ṣe gbogbo ìgbìyànjú láti rí i pé àwọn ṣe iṣẹ́ àwọn pé. हाँ वक्त उठा के बिठा दिया करो और फिर कुर्सी पर बैठ के बाकायदा अंदाजे से आगाज़ करते थे नमाजें पढ़ते थे और लैपटॉप पे wọ́n á máa gbìyànjú láti kí irun wọn lásìkò bẹ́ẹ̀ pẹ̀lú pé wọn ò lè rìn káàkiri náà tí wọ́n á sì tún máa rí pé àwọn ṣe iṣẹ́ ìjọmọ́ pé látàrí láptọ̀pù wọn ẹni tí ó jẹ́ missionary láàrin agbègbè wọn wọ́n sọ pé ní ìgbà gbogbo àwọn máa rí wọn tí wọ́n máa rẹ́rìn músẹ́ pẹ̀lú bí wọ́n ṣe wà nípò àárẹ̀ náà wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n jẹ́ wákùú zindagi lọ́pọ̀lọpọ̀ kí ọlọ́run ọba kó bá a ṣe kó bá a ṣe àforíjì fún olóògbé kí ó sì bá a ṣe àgbéga fún ipò wọn kí ó jẹ́ kí àwọn ọmọ kí wọ́n lè tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn nípa wọn ní ọ̀rọ̀ mìíràn tó wá látọ̀dọ̀ zetosh munir saib láti Norway wọ́n kọ wípé wọ́n ṣetán láti fi ara jìn fún ojú ọ̀nà ẹ̀sìn nígbà gbogbo wọ́n nífẹ̀ẹ́ khilafa lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ṣe ìṣòdodo pẹ̀lú ètò khilafa wọ́n sọ pé ńgbà tí mo ní àǹfààní láti jẹ́ adarí agbègbè wọn wọ́n a máa fún mi ní ìtọ́sọ́nà eléyìí tí ó pegedé tí wọ́n á sì rí i pé mo sì ti rí i pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti jẹ́ adarí lọ́dọ̀ wọn òun ni wọ́n máa pọ́nlé lọ́pọ̀lọpọ̀ jànásà tí ó kàn ọni ti makaram bushra begum saiba láti germany tí wọ́n papòdà ní ọjọ́ kankandínlógún oṣù keje inna lillahi wa inna ilayhi raji'un bàbá bàbá wọn mia nizamuddin saib afnaba wọ́n jẹ́ sàbí azrat masih maud alayhi salatu wasalam wọ́n jẹ́ ní tá a máa kí tájú déédéé wọ́n a máa kírun déédéé wọ́n a sì máa ṣe ìgbàlejò tí ó pegedé wọ́n jẹ́ obìnrin eléyìí tí ó jẹ́ olódodo láti kékeré nítorí pé wọn ò lè rìnà nígbà kékeré wọn nígbà kékeré wọn wọn ò wọn ò lè ní àǹfààní láti máa ka Quran dáadáa ṣùgbọ́n látàrí àwọn ọmọ wọn wọ́n ní láti há ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ yàtọ̀ sí pé wọ́n tún rí i pé àwọn máa gbọ́ khutuba uzur ní òrèkóòrè látàrí MTA pẹ̀lú gí ọlọ́run bá Músí ni wọ́n jẹ́ wọ́n ní ọmọ mẹ́rin ọmọkùnrin mẹ́rin ọmọbìnrin méjì sílẹ̀ sáyé lọ ẹnìkan jẹ́ mission charge New Zealand nínú wọn tí. Si ẹnìkan sì wà ní ibíbẹ̀ tí ó ń ṣiṣẹ́ ní ẹ̀ka ti àkásílẹ̀ Shafiq Rahman tí ó jẹ́ mission in charge kò ní àǹfààní láti lọ kópa nínú ìjànáza bàbá wọn kí ọlọ́run ọba kí ó bá fún àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ kí ó sì ṣe àforíjì fún olóògbé àti àgbéga fún wọn kí ó jẹ́ kí àwọn ọmọ kí wọ́n lè jèrè iṣẹ́ rere wọn. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر ما كان محمد